الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد قال عباد الله اتقوا الله ومن تقاه وقاه لقد كثر المقال فيما يسمى بتعزز التلميذ بين المسلم والكافر وما هو الحل الشرعي وليس ذاك إلا بالسياسة الشرعية نسأل الله تبارك وتعالى أن يرزقنا ذاك في دولتنا الانجيليه وإن شاء الله في هذه الخطبة يأتي فيها من النصائح للسياسيين في نيجيريا وغيرهم من المرتقبين إلى سنة النبي صلى الله عليه وسلم وكذلك النصائح العامة ولعامة الناس نسأل تبارك وتعالى أن يوفقنا ويسددنا حد الله سبحانه وتعالى يبعث بكم باشين ọba ti kẹ́sẹ̀ fáńdà Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ẹni eré tí wọ́n ti lọ àtàkùn tó máa tẹ̀lé ọtí jọ́ ìgbìlá kẹyàmù. àmì ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó bá tẹ́ àníbà Muhammad àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni eré. àmì ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó ká ní ìpínlẹ̀ ní tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa tó tó bá wà ní àrọ̀bẹ̀rù ọlọ́run bá nípa apá àbúṣe kí abẹ́rù rẹ bákan náà ká mójútó àwọn nǹkan èlò ẹ̀kí amójútó kámẹ́tẹ́ tó bá bẹrù ọlọ́run bá ọlọ́run bá dáàbòbò tó inú ìyà ọlọ́run bákan náà ẹ bá ọba yìí láyé nígbà yìí àrùn bákan náà nínú àwọn èyí tí ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ẹ̀rí òun náà ni nǹkan tí wọ́n ń pè ní àtàájúsú àtàájúsú àṣìrí ìgbésí ayé àlàáfíà tá bá ń lo ìjọba kan lọ wọ́n sọ pé eléyìí ọ̀dá kómi ọwá nítorí kí ni ìrọ̀rùn là ń fẹ́ níjà lè rí rọ̀rùn yẹn níbi ìjọba democracy àbíjọba ní èyí tí wọ́n ń lò lẹ́yìn òfin ọlọ́run ọba kálá wàlá yakúrò dáka ilá bí ti lẹ́ta ti ṣàrà ìyá ìyẹn ò lè hàn fún àfi ká rí ìjọba ẹ̀sìn torí pé ìjọba ẹ̀sìn yìí òun náà ni èyí tó yẹ pé ó ń pépè lọ síbi dáadáa sábà káwò lóòótọ́ à ń fẹ́ peace à ń fẹ́ peace à òun náà ló ń wí èèyàn bàjẹ́ èèyàn tó fẹ́ ṣe dáadáa àjọ ń fi náà yẹn. bákan náà arí ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé ó ní ìgbádùn òun náà ni pé kí wọ́n máa yọ ìjọba kan kí wọ́n máa fi mí jì oríṣiríṣi òun ọ̀nà táwọn èèyàn gbà ó kálukú náà ló ń la ìlànà ipe a nǹkan tá à ń fẹ́yìn. ẹ̀rì pàlùkù lù rẹ́bùn ìsàlámà. والكل يحذر الندامة ولكن هناك بعض الخطط للسلم أو للسلامة ترسم هي في الحقيقة منوط للعطب والهلاك أوكالكو أولون وايرون أوكالكو lórí ẹ̀ ṣọ́ra fún ìkábàámọ̀ àmọ́ tá a bá wo ìgbésẹ̀ táwọn lọ́dọ̀ ti ti wọn ẹ̀rì ìkìláwà fún ikọ́ mọ̀lúùtò làhàlà ní ti pàápàá o ìparun ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí tá à ń báyé wọ́n fi làhà fún ikọ́ fún ìlàmúlẹ̀ síta akaṣọ àṣírí fìtínà ni ìjọba àwọn kan ti dìde nílẹ̀ lárọ́wá àtàwọn àgbáyé ní Islam ní tẹ̀ pé ìfọ́ngbádùn wọ́n kírun wọ́n ṣe ogbẹ́ lílọ bíbọ̀ ó rọrùn wọ́n sọ tó ń wá ìgbádùn sí i wọ́n ní nẹ́ẹ̀sì ní kí ni o pound protest nẹ́ẹ̀sì ní táwọn ṣe demonstration ìyá táwọn bàbá wọn ò ròyìn fún àwọn ọmọ wọn táwọn jẹ rí wọ́n jọ ń jẹ lọ́wọ́ báyìí kí ló fà á òun ni pé táwọn ńlá kalẹ̀ tí náà làwọn ti rí rọrùn yẹn ibẹ̀ gẹ́gẹ́ ni ìgbà ń wà fún délé èyí tí ó tóbi jùlọ tó dáa jùlọ tí oníkó wá tó lè fi rí dáadáa òun náà ní ọ̀nà èyí táwọn ànábì ọlọ́run bá mú wá tí èèyàn lè fi bọ́ ọmọ ìyá yẹn lò tó lórí tó lè fi bọ́ ọmọ lẹ́yìn lò tí a olùkọ́ o lè fi bá àwọn sídẹ́ǹtì ẹ̀ lò tí sídẹ́ǹtì náà lè fi bá àfáà náà lò tó lè fi bọ́ọ̀gà rẹ̀ lò tọmọtẹ́ lè fi bọ́ọ̀gà lò èyí tọ́gà lè fi bọ́mọtẹ́ lò. bákan náà èyí tí baálé ilé ló lè fi báyàwó ẹ lò tó lè fi bọ́mọ ẹ lò ọ̀nà wo la fẹ́ fi báládùúgbò lò ọ̀nà wo la fẹ́ fi bóbi wa lò àwọn ànábì ọlọ́wọ́n ọba ti la àlàálẹ̀ èyí tí ọlọ́wọ́ bàbá fún àtàlà tó tún náà tẹ̀sùn wa. eléyìí la ń pè ní híyá ti yáta àṣìṣe ti yáta àádú bí hànà òun ni àwọn èèyàn lè fi sóríire àjẹsùkú máa sàlákàwù àǹbíyá òun náà èyí táwọn ànídọ́ ọlọ́run bá lálẹ́ kí wọ́n tọ ọ̀nà gbà kí wọ́n lè fi sórí nìyẹn torí pé àwọn ànídọ́ ọlọ́run bá yìí wọ́n ṣàṣeyọrí lórílẹ̀ àwọn oríṣiríṣi àwọn èèyàn òun ni wọ́n bá lò nínú èèyàn gidi nínú èèyàn burúkú tí èèyàn burúkú wọn ló pé ká òun àti bẹ́ẹ̀ wọ́n ṣàṣeyọrí orú àwọn eléyìí làbá ní pé ká lò àbí nínú àwọn èèyàn tẹ́ bá sọ pé òṣèlú òṣèlú òun náà lè ti ń bẹ lọ́dọ̀ kó wálé nìyí tí wọ́n ń pè ní òṣèlú ìgbà kódà gbogbo ètò jíjẹ ní ogun bí bá ti ń ṣèlú kí náà ń pè ní òṣèlú. àmọ́ nínú òfin ẹ̀sìn alẹ́ tí wọ́n ń pè ní àtìyá sàtúnṣe ara ìyá kódà adáná àwọn àfáà tí wọ́n kọ síra lérí ẹ̀ torí pé àtìtọ́ ọ̀rọ̀ ni bí wọ́n máa sọ̀rọ̀ pé ọ̀rọ̀ eléyè sọ̀rọ̀ ọlọ́run yóò ànẹ́bí yóò ẹ̀dá tẹ́lẹ̀ kò sí nǹkan tọ́lọ́wọ́n bàtà nídìí ìlò dá tó mójútó bóun láti sin lọ́hùn ó tún wá fi ètò gbèsè ayé wa náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ló fa láti máa lọ pé kùránì tayọ táwọn olúwe àdúrà ìwé ìgbàlà káàtọ̀mọ́ bí sáájú àfúnra rẹ̀ ni kùránì kọjá bẹ́ẹ̀ kùránì òfin ọlọ́run ọba ni bóòrí kó wá ṣe fẹ́ ṣe yíire ìbẹ̀lẹ̀ ìgbésẹ̀ wo lọ́fẹ́ gbé tí ọyọ ọlọ́run bá ní ìbẹ̀lẹ̀ ìgbésẹ̀ wo lọ́fẹ́ gbé tí àwọn èèyàn ó fi toríire látàrẹ ìbẹ̀lẹ̀ ìgbésẹ̀ wo lọ fẹ́ gbé tó ti wà yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èwo ló gbé tó ti fi ní wọná tẹ́lẹ̀ èwo ló fẹ́ fi darí àfẹ́sẹ̀ ara rẹ̀ tẹ́lẹ̀ èwo ló fi darí ilé rẹ̀ tẹ́lẹ̀ èwo lẹ́fẹ́ fi ṣètò olú yín tẹ́lẹ̀ èwo lẹ́fẹ́ fi ṣètò orílẹ̀-èdè yín tẹ́lẹ̀. ìyẹn ló fa sábà sọ pé ẹ̀rí ìlú òfin ti wá bo lọ́wọ́ kò sí condition ló kan àwa mùsùlùmí lọ́kàn náà wà fà wọ́n sọ pé ìjọba ń pè ní sinasa tó sàríyá àtìyása tó sàríyá rìáyà tó ṣùkú nílò ọmọ ti dáàbì wàlbọ́ọ̀lì bímọ náà yùkọ́ ìbú ṣẹ̀ríàtà àìsànìyà. òun náà ni èyí tó yẹ kó máa mú ìtọ́sọ́nà ìdarí àfẹ́sì ẹ̀rí àwùjọ sínú léni ìtaní pẹ̀lú èyí tí ò ní yapa òfin ọlọ́run ọba torí náà ń kọ́ àti sọ ọ̀rọ̀ ni ká sọ pé òfin títọ́ lọ́wọ́ bá kò débi òṣèlú àti ká sọ pé òṣèlú ọ̀tọ̀ ni òfin ọlọ́wọ́ bá ọ̀tọ̀ ni. hóhùn nǹkan tá a sọ ni pé òṣèlú tọ́lọ́ ń bẹ agbe tẹ́gbẹ́ kan òṣèlú àwa ara wa àfọwọ́fà ara wa àlálẹ̀ wa àyàkadà ara wa òun ni democracy ìyẹn ni pé òfin ọlọ́run bá ń bẹ́ ńlẹ̀ gàbádáyà tí democracy náà ń bẹ́ ńlẹ̀ fi ń bẹ lọ́tọ̀ eléyìí ni nǹkan tí a fẹ́ kó yé wa àmọ́ pẹ̀lú bí ó ṣe wá ń lọ yìí gẹ́gẹ́ bí ṣe ṣe àníbà Muhammad sallallahu alaihi wa sallam sẹ́wọ̀n àlámọ̀ ti bá dé bí máa ń dìde láti ṣe kútúbà tó bá ṣe ìbámu sí nǹkan tó ń ṣẹlẹ̀ léyìí táwa náà mọ̀ òun náà ni pé àti ìdìbò yóò lórí orílẹ̀-èdè inú rẹ̀ láwà báyìí fùrùkẹ́rẹ́ rẹ̀ òun náà ní federal government ní sáré july àti gbogbo àwọn ìsọ̀rísọ̀rí ní nàìjíríà àtẹgbẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ kò sí ìtàn míì tí wọ́n wà ní ẹ̀bá yìí ẹ̀rí ọ̀la òun ni wọ́n fẹ́ dìbò kí ló yẹ kó jẹ́ ojúṣe wa àti ìmọ̀ràn wo lò sí ọlọ́pàá gbà wá lórí orú ìjọba eléyìí náà ni a máa ṣe ní àlàyé nínú kútúbà tèmi pẹ̀lú ọzọ ọlọ́run ọba àwa nímọ̀ràn fún gbogbo nàìjíríàtì àwọn nàìjíríàtì ní ti yàtì yìí ní nàìjíríà ẹ̀rí fáwọn olóṣèlú tí wọ́n ń bẹ ní nàìjíríà wa ti nílé ìtawà arímọ̀ nínú òfin ọlọ́run ọba òun náà ni àlámọ̀ ni ìṣàtúnṣe náà ni ẹjọ́ wà lókàn àyà yín bí ó ti lájú pé ẹni bá fẹ́ ṣe nǹkan tó fẹ́ lẹ́sẹ̀ wájú ọlọ́run ọgbọ̀nà ṣàtúnṣe àníyàn rẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ ọmọlúwàbí yẹn gbọ́dọ̀ wo kí ni ọlọ́run fẹ́ ṣe fóun ẹ̀sán olóhùn fẹ́ rí ni tóun ṣe bákan náà sámọ̀ ìgbé orílẹ̀ ọlọ́run ọba ọlọ́run fẹ́ àtúnṣe lórílẹ̀ ọlọ́run ọba ọlọ́run fẹ́ kórílẹ̀ ọlọ́run ọba bàjẹ́ ìyẹn náà ló fi dá wa wá àwa tó fi jọ̀gá lórílẹ̀ àwọn ènìyàn àtàlìjẹ̀nú ni ọwá fún wa láàbíà yìí àjọ ẹranko ó fún wa ní òye amọ̀tán mòjì amẹ́tọ́dá amẹ́ ìtọ́dá àmọ́ àwọn kan dìde lórílẹ̀ ayé yìí wọ́n balẹ̀ jẹ́ ọlọ́ọ̀bà lásán àtàlọ́jẹ́ fún ọ lọ títí lórí jáde gbogbo balẹ̀ jẹ́ balẹ̀ jẹ́ kò lè má balẹ̀ jẹ́ lọ́kọ́ má lọ bẹ́ẹ̀ olúwa bá sùhánà dáàlà ó lọ́wọ́ ayé pé àbá máa fi àwọn alágbára kan tuntun táwọn alágbára kan yìí lẹ́lẹ́ yóò bá ti bàjẹ́. fúdi eléyìí má jẹ́ olùbàjẹ́jẹ́ gbogbo ẹ̀yin olóṣèlú pẹ́ ti wà ní òṣèlú èyí tí pàwọ́ ti tẹ̀ lọ́wọ́ ni èyí tí tẹ̀ lọ́wọ́ ni èyí tí ń jọ pé àdúgbò lòun náà ti ń ṣe tiẹ̀ mọ́jú olùbàjẹ́jẹ́ ẹ má máa promote àwọn ọmọ bú láti máa fi balẹ̀ jẹ́ ẹ̀yin náà ẹ má máa dìde àti bàbí yìí jẹ́ ẹ̀yìn sí fún أوصي نفسي وإياكم أن تتقوا الله في سياساتكم أن تروا الله أبا يوسف شيء فلا تفسدوا في الأرض بعد إلهية أما شيء بعد شيء لين تطلب الله سبحانه وتعالى بتشوي أولوني أنا سبلا كني أنا سبشني لسه جانا لامباكي تجينا ني إذا شكاي باك أولوري البلد جدًا ولو أن والله يعلم المفسد من المصلح olúwa ní mo mọ ọlọ́run mọ ẹni tí ń balẹ̀ jẹ́ ní ẹni tí ń tún ṣe tó bá lóun tún ṣe ní tó dé ń bá jẹ́ ọlọ́run mọ̀ ẹ̀sán tó tó ń ṣe ọyọ́ sàn ọ́ fún ilé ìyá ń tó gbóyún ẹ̀ mọ́ balẹ̀ jẹ́ ẹ̀dá kúnlẹ̀ ṣe bákan náà tẹ́ ẹ bá jọ yóò ṣèlú lónìí ẹ̀sìn sáré nínú tá a wáyé ẹ̀rù ọmọ fà wá kí ṣe ìsìlámù lòdì polí sẹ́pọ́n kó tó débẹ̀ bọ́lá fẹ́ jẹ kó ni àbọ̀dẹ̀ fẹ́ jẹ́ bàbá asalẹ́ ní àbọ̀fẹ́ jẹ́ alágbà àti oríṣiríṣi àwọn bàyọ̀ lórí ìsìlámù ẹ̀ ní tí wọ́n ń fi òṣèlú dá lára ẹ̀sìn ń bọ́ mùsùlùmí àti mọ́sálásí di ẹni tí wọ́n pàdé wọn ṣọ́ọ̀ṣì nítorí òṣèlú ẹ̀kọ́ ni akínú mọ́sálásí ó jẹ́ ní tí gbọ́ ọ̀sán lọ ẹ̀kọ́ ni kò ló kọ́ méjì ti bàjẹ́

àmọ́ tó bá ti yàtọ̀ sẹ́bọ̀ wọ́n mọ̀ àwọn ojúbọ fún tí ẹ bá lọ bọ́ lọ́wọ́ bá lẹ́nu tó kó ti bẹ́ẹ̀sẹ̀ ní ìdọ́dọ̀ lọ́wọ́ bá ọlọ́run tó bá wu ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn ṣe yẹn ló sàmójúbọ rẹ̀ fún yẹn láì tú bá kótó kú ẹni ó bá dé wù ú fìyà rẹ̀ jẹ́ amẹ́gbọ́ kò sí tàbí ṣùgbọ́n tí ẹ bá gbé lọ́wọ́ ọlọ́ba ìyá ni iná sòṣe iná rẹ̀ á ní òpin gbére eléyìí à ń sọ fún wa àwọn wa létí kámọ́ torí ayé bá jẹ kámọ́ tàbí àmà àtàyà tàbí àmọ́ bàjẹ́ fẹ́lẹ́ mọ́ òtọ́tọ́ tó fẹ́ dá sí torí pé kò lè rí ti gbèsè ayé náà lò nírọ̀rùn ìfẹ́ ìgbésí ayé pákáleke ẹ̀mí ọ̀balẹ̀ ìjọba bá fi yàn kọ́ bá lówó àmọ́ Islam ọba máa ń lówó ẹ̀mí ọba rẹ̀ tó fi lọ bọ́ lọ́wọ́ ọba rẹ̀ ọmọ ìwà àtọ́ba aláyé kọ́ra ó gbárùn ìjọba aláyé lọ ọba aláyé kí ni. ọlọ́sọ̀ ń borí wípé nínú ọmọ yíṣù gidi wá pápẹ̀lẹ̀ àrọ̀mọ̀ bá àlejò ìjànà ọlọ́run gbogbo ẹni yóò tó bá ṣẹbọ pẹ̀lú òun ọlọ́run ọba òun ti tàbí jẹ́nà òun ti tẹ́lẹ̀ wọ̀tún tó jáde oníwà jẹ́nà kò sẹ́ni tó máa fún ọba tó ńlá jẹ́nà ní sọ́jú wọlé ní yẹn lérí kí wọ́n torí tó fẹ́ sóṣèlú ọbẹ̀ ní tọrọ kọ́ bọ̀ sọ̀rọ̀ pé ní tó máa rí ọlọ́run ń sáájú náà ó ní iná lẹ́nu bá ṣẹlẹ̀ pẹ̀lú wọn lọ́ba ní ọwọ́ bákan náà ní kíkù sálámà sí kan tó ọ̀nà ọdún ọtí tó bá dìde lọ́wọ́ ọjọ́ ọlọ́wọ́ bá bákan náà à ń sọ fún gbóṣì ṣèlú sòṣèlú nàìjíríà ìyá fún wọn di máa ẹ ṣọ́ra fún ìtẹ̀jẹ̀ sílẹ̀ ìtẹ̀jẹ̀ sílẹ̀ yìí ó ti pọ̀ gbogbo ìgbà tó ṣèlú bá ti ń bọ̀ báyìí ni yóò ti máa ní ìrànṣẹ́ pé ọlọ́lọ́ ẹni tó jọ kó bá lóye yóò máa bẹ lọ́hùn yóò lè máa sáfù fìtì náà. àwọn nǹkan tí ó tí ó yẹ pé wọ́n bẹ̀rù fún ọ lówó gbóni àwọn ọ̀gbọ́n báwọn kú àwọn lọ́bẹ̀ẹ́ ta àsìkò sí làwọn olóṣèlú máa ń hábọn ṣeréṣeré fáwọn èèyàn bẹ́ẹ̀ láwọn ìtọ́ ṣẹlẹ̀ tí wọ́n padà sì máa ń jayè lẹ́yìn ìgbà tí wọ́n dìbò wọlé tán láì mẹ́yọ ọdún ajá tó pẹ̀lú wọn ni wọ́n fi pa fáwọn èèyàn ni àbáwọn èèyàn ni wọ́n pa àwọn pòṣíṣàn yìí eléyè ṣe òṣèlú tí làákà ìgbọ̀n tọ́ka sí kọ̀bá làákà ìmú káhábọ̀ kọ́mọbú kọ́mọbí dàlú tọ́jú halẹ̀ máwọn èèyàn àwọn kan ní òṣèlú lọ sí ibi primary election kan tí wọ́n ṣe ní àwọn ètò ti kọjá ó ní nígbà tó ń kan rìn kí báyìí ó kàn bá àwọn kan báyọ̀ kan jòkó ni wọ́n á sí aṣọ àti báàgì kúrò lójú ìbọn tó tún jẹun gbé dání ó lóun ra ń wò kí ọ

èyí tí mo ṣe léwọ̀ ọgbẹ́ ẹ gbọ́dọ̀ pa àyàfi ẹ ìlà dàhà àti pẹ̀lú òdodo ok kódà èyí tó jẹ́ pẹ̀lú òdodo gan ẹni ó fẹsẹ̀ lóye ká pa ìní ìdìbò gbọ́dọ̀ dá a pa gọ́ọ̀mẹ̀ntì ni ó ti fi léyìí tọ́ sí kú ẹ pa òfin ọlọ́ọ̀bá yẹn òfin tó bá rà ká ìlú báyìí ọlọ́ọ̀bá bá ń máa dára lọ sí kẹ́ ẹ mọ́ ìpara yìí lẹ́yìn kùn wà sọ́ọ̀kùn yìí làálẹ̀ fún dàpẹ́ yìí ọlọ́run ní tí mo ń sọ ìmọ̀ ń sọ ọ́lẹ̀ fún yín àsọtẹ́lẹ̀ ọlọ́run fún yín ọlọ́run tó bá pẹ́ bá ṣe làákàyè o kéde lè ṣe làákàyè sí i pé ẹ̀yìn tí ń bẹ lọ́rùn rẹ ìyẹn tó ń rẹ̀ ṣẹ́gun ọ̀fẹ́ kiri ọ̀pọ̀ lórí lọ sí tẹ́lẹ̀ ọ̀fẹ́ kí wọ́n rán lọ sọ sí tù ààrẹ ń ṣe ọ̀rọ̀ wá tọ́jú fún ẹ̀yìn iná ní bẹ lọ́rùn ẹni tó fẹ́ pa ẹ o èyí tó tó kú ọ̀fẹ́ kú ọ̀fẹ́ kó ṣe ọ́ ọ̀wá ń fi kú lọ ọmọ làkejì ọlọ́run tẹ́ bá ṣe làákàyè ni ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní kẹ́ wá lè ṣe làákà yìí láti sàtọ́lẹ̀ fún ìpẹ́mọ́ para yín olóṣèlú nàìjíríà ntọ́lọ́ ń sọ fún yín ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ àwọn sọ òun náà ni pé ẹ má para yín o ẹ lè má pa àwọn èèyàn bákan náà irun tá a sọ ẹni fẹ́ni tí ń sòṣèlú lù yìí òun náà ni ẹ jìnà sírọ́ ìṣẹ́ni bolùkẹ́ ìgbà ẹ jìnà sírọ́ torí pé irọ́ òun fàyè yọ̀ádì ilẹ̀ ìfòjú ní máa mú yẹn ya kò kí ni oríṣiríṣi aburú níbẹ̀ lẹ̀ tí yẹn bá láburú mẹ́wàá lọ́wọ́ tí yẹn bá ti parọ́ sí yóò di hundred àtàpé ni irọ́ máa ń fún yẹn yóò mú yóò dé kó fúùl yóò dé láburú tí ò pé sí yẹn lọ́wọ́ yóò dé kó pé fún di eléyìí gbọ́n tó bá ń saburú gbogbo wa náà ló dẹ́ kàn ẹ̀mọ́jì ká máa parọ́ àmọ́ tí wọ́n gbé kalẹ̀ ní òṣèlú Nàìjíríà ni pé o ò lè parọ́ o ò lè ṣe é ó sì wá sọ òdodo bóyá ọmọ ẹni kò ní ọ̀fẹ́ kú bẹ́ẹ̀ kò ní sòdodo kódà kọfẹ́ kẹ́lò ní òjé bẹ̀rù ọ̀gbọ̀dọ̀ sòdodo ìwọ́n tó fẹ́ lẹ́sẹ̀ lọ ọ̀gbọ̀dọ̀ sòdodo irọ́ wọn pa káàkiri àdúgbò wọ́n dẹ̀ tún lọ fowó sí i àwọn èèyàn mẹ́rin tó ń parọ́ báwọn ni o wọ́n dẹ̀ tún lọ wọlé wọn lórí pẹ̀lú sáà lọ káwọn lọ́sà jẹ́lẹ̀ fún eléyìí a ń sọ fún wa níta méjì sọ fún wa ni pé tí ẹ̀ bá ti ń parọ́ tí mo mú yẹn di eré ibú sí i orí ibú mi tó tún wá lẹ̀ tí èyí sì ṣe o tó wá rẹ̀ mọ́ gbìyànjú síbẹ̀ à ń sọ ilé ìfúnra wa kárí bá a tají ni o bákan náà ẹbí ká lọ mà á nà mú ká dàpàtà ní wáàdí lẹ́yìn ìsìláàtì ní àkàláàtì ìsìláàríyà wáyé múru à ẹ̀rí ìmọ̀ ìyapa àdéhùn kò sí nínú ìwà ìsìláàmù tó ti tẹ́ bá ti rí mùsùlùmí bóyá ó sọ ọkọ̀ ìsìláàmù débẹ̀. Ah, lágbájá yẹn bóyá ṣe mùsùlùmí ìsìláàmù tó kódà súnmọ̀ ló ṣe àwọn tẹ̀bílíkì ni àwọn kìnnìkan ni bẹ́ẹ̀ sì máa wí lẹ́nu yín kò wá kò má déhùn ṣe ìsìláàmù kọ ọ̀ràn torí pé tọ́pẹ́lẹ́ tilẹ̀ gbogbo àwọn pátípátí yìí àwọn ẹ̀sìn wọn gbára lé wọn tó wọ́n ń sin lọ́wọ́ wọn ti sàpọ́ǹtì wọn àmìlítà wọn sọ ní pé ìsìláàmù kọ ọ̀ràn ni níṣẹ́ pé àdéhùn yapa rẹ̀ o tó jẹ́ ṣe ní bí ṣe lè wọlé máa

orílẹ̀ yìí náà ni ọlọ́run bá fẹ́ ká nẹ́bí ọyá káwa tá a wà lẹ́yìn ànẹ́bí náà ká yá ìwọ mùsùlùmí òṣèlú ló wà nínú ẹni òṣìlú òṣèlú ni mọ̀mọ̀ yàpá àdéhùn ẹ̀mí ká máa má déhùn ṣẹ eléyìí náà à ń sọ fún gbogbo yín gbogbo èyí tí wọ́n bá lé nílé ta fún alẹ́ nì ìjọba péjú ọdún ẹ̀dì méjì mẹ́ta á padà rí pé àdéhùn rọ ni wọ́n ṣe fún wa eléyìí àjogún bá ní o gbogbo olóṣèlú nàìjíríà àwọn ìjókòó bá ní ọdọọdún ni wọ́n ń gbé àdéhùn wọ́n ń gbé àdéhùn tí wọ́n lè síkà títà náà mọ́ bá wọn lè ṣe wọ́n dẹ̀ mọ́ sọ torí kẹ́lẹ̀ bá wà confused gbogbo wọn ní láti náà kò sáyà fi títà ń sọ ni pé bó lẹ́sẹ̀ change ẹlẹ́gbẹ́ máa sọ pé yíyí tẹ̀bá sí ẹni rẹ̀ bá lọ síbẹ̀ bó ló ṣe fẹ́ da ok ṣé àwọn fẹ́ da ni kí ló ní tẹ̀ sọ pé táwọn ọ̀dà táwọn èèyàn yìí náà lọ fún wọn. torí pé ẹni tó bá ń lọ ó gbàrà lọ yàrá fìyà táwọn ti yàtà lẹ́yìn. olóṣèlú ìyàwó ń bá ń sọ ni pé ẹja lọ change ká ṣe òṣèlú ká darí àfẹ́ẹ̀sì àwọn èèyàn èyí wọn ò mú aburú dání. àmì lè fi àkókò àwọn olóṣèlú nàìjíríà lẹ́yìn aburú tó pọ̀ tí ń dààmú orílẹ̀-èdè yìí lọ́wọ́ pé orílẹ̀-èdè lè parun torí ẹ̀ ọ wà lọ́dọ̀ wọn títí ọlọ́run ò lè sọ̀kalẹ̀ tó lílẹ̀ yẹn wà lọ́dọ̀ wọn ní tá máa sọ ní pé bóun ni ó ti fẹ́ change ọ̀nà wo ni ó ti fẹ́ change ọ̀nà wo la fi ṣe àtúnṣe ọ̀nà eléyìí insha Allah ta'ala a tún máa mú wá fún wa ní títẹ̀ǹtẹ̀lé àbẹ̀lọ́ba Allah subhanahu wa ta'ala àtẹnití sóṣèlú àti ìlú náà kọlọ́ba kọjọ ọjà yìí kó tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe. الحمد لله رب العالمين الواحد الأحد الفرد الصمد المتفرد بالجلال والكمال يعطي ويمنع ويقفز ويفرع ويرفع ويضر وينفع ألا إلى الله تسير الأمور أحمده سبحانه عمدا يليق بجلاله وعظمته وأصلي وأسلم على سيدنا وحبيبنا وعظيمنا محمد صلى الله عليه وسلم إمام المتقين وسيد المرسلين وقائد الغرة المحجلين أما بعد فيا عباد الله رحمني الله وإياكم هذا القرآن هذا adẹ̀tún tọrọ ìkẹ́gẹ̀ fún محمد صلى الله عليه وسلم إيتي يوم yọ́ máa jẹ́ kútúbẹ̀ ẹlẹ́gẹ̀ yìí fún àwọn apákan olóṣèlú táwọn eléyìí wọ́n súnmọ́ súnmọ́ ànábì sallallahu alaihi wasallam ń pépé wọ́n wọ aṣọ rẹ̀ wọ́n dẹ̀ ń pépé àtòmọ́ra rẹ̀ gbogbo ẹni yóò ń fi ẹ̀dá aláwòrán islam lára rẹ̀ fẹ́rẹ̀ ń kó lódodo èèyàn ni àti tó náà gbéra rẹ̀ kalẹ̀ pé kódà òsì tó fẹ́ ṣe yìí ẹ̀rí ohun ẹ̀rí ṣòkòtò tó fò ẹ̀jẹ̀ ni pé wọ́n lera wọn mọ́ pé nínú òṣèlú yìí wọ́n jọ ń kópa ni ìkìlọ̀ wo láti fúrú àwọn bẹ́ẹ̀ à ń ṣe ìkìlọ̀ yìí nípa pé kó lè bá wúlò ní o bá nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní àdínà náà ṣe ha ẹ̀sìn yìí ẹ̀sìn ìkìlọ̀ ni òun náà ni pé látàtìmáyú fi sultan wọ́n látàtàrúhù òun ni pé ẹ má ṣe sojú kòkòrò pé kágbàrú tẹ̀yí lọ́wọ́ nìkan tuntun àbúrí àpọ̀ yorùbá àti president orílẹ̀-èdè yìí aláwọ̀ ti fi gọ́ọ̀nà stéèdì yìí ẹ mẹ́jọ pé léyìn ni ó jẹ́ òkun àyà yín tẹ́lẹ̀ fi máa ṣe ètò ìgbésí ayé yín àti ètò dáwà àti ètò ìgbésí ọ̀nà tọ́lọ́ ọba yín. kábéèrè fún ìjọba kábéèrè fún páwà eléyìí ṣe ìṣesí àwọn ẹni rí kì í lẹ́ ṣe ìṣesí tí ìsìlámù fi rè wá. a lè rí ọ̀kan àbẹ́kejì nínú àwọn iná sùn táwọn kan lọ́lọ́rùn tí wọ́n sọ gbọ́dọ̀ lọ sọ bẹ́ẹ̀ wọ́n ti tàbí Yusuf jó lórí ọkàn tẹ̀lẹ́ kí ni ibi tó fẹ́ lọ ni ọlọ́ka sábì Yusuf dáadáa tí ó bá yí ọlọ́gbé bá wọn fa lọ́wọ́ tẹ̀síìr kò béèrè fún ẹ̀nẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wasallam èyí tó pọ̀ wá lóde ìbá tó tó bá wa sọ̀rọ̀ òun náà lànà ìbá Muhammad sallallahu alaihi wasallam ọ̀sọ̀ fún Abdurrahman bin Samra ó ní a ah, ó lànà ìbá Muhammad kọ́ńdà yóò rọ̀ fún mi láì sọ̀rọ̀ àdàsílẹ̀ òní yá abdulrahman látàtàlù ìmára nílé abdulrahman náà béèrè fún ìjólórí o fa iná ka ìyẹn òun tí ta ha àìmọ̀ aláti kò fi ta ilé ha tí wọ́n bá fún ọ tó bá béèrè fún wọ́n á fún ọ ọwọ́ lọ dolórí ìlú àwọn dọ̀dà ni òní ìjọba àwọn ṣe o gbogbo àwọn tí wọ́n béèrè fún lágbàáyé náà ìjẹ́wọ́n ní tí wọ́n fẹ́ ṣe gan ìjẹ́wọ́n ti ṣe wọ́n láyọ̀ òní ṣe àwọn ìlú tí wọ́n jọ pé wọ́n ti àṣẹlẹ̀ ti gba àmọ́ èèyàn wọn ni táwọn ti ṣàbí wọn ṣe ẹgbẹ́ yẹ̀wò síra wọn. ọ̀wọ́n ni wàyí kò títà hàn àǹgẹ́rì mọ́sálà sí àwọn tí wọ́n lọ jẹ́ tó béèrè fún ọ̀hìn ta àárẹ̀ ha ọlọ́wọ́n ọ̀rọ̀ olórí ẹ̀ ilé ìdẹnu sọ ìmúslim bákan náà ló kìlọ̀ wá fún yín òun náà ni pé wọ́n làtàdùn ọ̀nà wípé dáwọ̀ ò lè sàn sí ìyẹn pé dáwọ̀ kan dání ló wá di tí wọ́n gbà ní tilé toko yóò di tí wọ́n gbà ní national level ní local level àfi kó jọ pé à láì jọ kó jẹ́ ní pàwà láíláí kò lè happen àwọn náà ló fi láíláí rọ́ọ̀lẹ̀ pa nínú àwọn èyí tí yóò máa jẹ́ ẹ̀rí ẹ̀rí lórí ọ̀rọ̀ yìí ọba nàjáàṣì nígbà tí ọdọọdún karùn-ún tánàbí ṣe pèpè ní mọ́kà tí ilẹ̀ fún mọ́ àwọn sàhábà pẹ̀lú ìnira àtọ́gbà ń kéde rí tó fẹ́ fẹ́ pa òǹtawà rẹ̀ yìí á ẹ̀yọ́ rẹ̀ àparẹ́ fún wa ni. eléyìí mú àwọn sàábà ronú wípé ó yẹ kí àwọn yẹra ẹni bá fẹ́ sẹ́ náà kó yẹra kó lu yìí. eléyìí ló bí ìdí ọlọ́jì abáṣà sani bá muhammad sọ̀nà sọ̀nà pé ń bẹ́ ilé abáṣà mẹ́nìkan láàyè ti mú ahàzà àyìn ìlọ. ibi ọba àtẹni wọ́n ò lé ẹni fẹ́ kó lè tàbójú fẹ́ nìkan níbẹ̀ kọ́ wọ́n dẹ̀ bàbá ní ti ròyìn rẹ̀ sallallahu alaihi wasallam. níbẹ̀ ni àwọn kèfèrí tún lọ bá wọn bàbá níbẹ̀ wọ́n tún bá wọn ara wọn ti léwájú ọba débi pé wọ́n tún fi gíìsì ránṣẹ́ sọ́ba pé léwọ́ dànù àwọn owó tí wọ́n lọ bọ́ lọ́run sọ fún ní kiri kẹ́kọ́ dáhùn validation kan bàbá tó wù àhárí ọba gbọ́ gbogbo ẹ̀ ọba ni ó ní wọ́n tún káyà kúránì fún lórí sábà mọ́lẹ́yàm ọwọ́ jẹ oníṣe ìbàdàn kó wà nípò ọba ni wọn ò bá lọ ya kó bá tà níbi àwọn Muhammadu sallallahu alaihi wasallam ọdẹ di mùsùlùmí stage àníbi ìjọ akọjá lọ sí Mẹdínà nígbà tó lọ yọ̀ọ̀dá yẹn kéré fún un ó lóòrò kò lò rárá ní ipò kóhun jẹ́ mùsùlùmí lẹ́yìn ìjọ tó ti gbà Islam ó lé lọ́dún mẹ́jọ ẹ lọ kàkan ẹnì kan ò di mùsùlùmí pẹ̀lú ẹ̀yìn abàzà tọ́ba yẹ kó ń gbé ní pàwọ́ àyè léyìí ti ní pàwọ́ ọ̀rẹ́ ti ọwọ́ alù fún àìmọye ọdún ọdún rẹpẹtẹ kò lè rẹ́yìn kankan kò sínú ìsìlá ó fi kú lànà ìdí sùpí sọ̀rọ̀ àti ọ̀dọ́ ayélujára ṣe la ní Madina sọ́dọ̀ bá wà ní ìsìlá fúdi eléyìí ìjọba ká dépò láyé fi rí ìsìlámù pé ìsìlámù náà ti lè lárugẹ ní kíríkẹ kọ́ńtọ́ tó ń wá ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n ń wá lọ àti mùsùlùmí nu àdéjọ́ tẹ́ bá ń sọ gbélé yìí ó ní ẹ̀ka dálẹ̀ ó ti tán àwọn bá tàwọn lọ. bẹ́ẹ̀ ni ẹni fẹ́ sin bá gàbàgáyà wọ́n wàá lọ mẹ́sìn lọ́rùn bí fẹ́ sin lọ́wọ́ fún ẹ. bákan náà níta fún sọ ní pé àwọn wọ̀nyí ẹ̀rí wọ́n sọ protest demonstration wọ́n sọ dẹ̀tọ́ níbi ìsọkí ìdẹ̀tọ́ yìí àwọn ni wọ́n gbéjọba kan wọlé tí ọba tẹ́ wọn lọ́rùn wọ́n ti tún ní ìdúwé ìlú ọlọ́dọ̀ ẹ̀dì yàkùnú na máa na máa rọ̀ ẹ̀ àwọn ni wọ́n polè fọ́wájà àárín ọdún polówó kọ́ wa mú a ń sọ fún pé ẹ má tú Islam ẹ dẹ̀ má yìí ba ó súnà nígbà máa jẹ́ tẹ́ má jọ pé kọ́ súnà wọ́n ni ọmọ ọ̀rọ̀ fara rẹ̀ ó ti lé ìtòjì tẹlẹ̀ kọjá nàìjíríà táwọn kúra wọn lọ sáyì tí wọ́n kúra wọn lọ tẹ́yìn ọmọ ẹ̀ tí wọ́n rí ogun oríṣiríṣi àti ṣòkòtò kódà àwọn ilé ti kó oníjàgùn jáde rí ẹ̀yìn ẹ̀ máa fa ẹ̀ máa wọ́de wọ́n ní wọ́ ọ̀rọ̀ wọn ìsìlámù gbé wá ẹni bá sọ pé ìjáde ká máa wọ́ jáde ká máa jáde ká protest tó bá ní bẹ́ẹ̀ ní ẹ̀sìn náà ọ̀nà mẹ́ta ìwọ̀ mẹ́ta lọ́tẹ̀ mọ́lẹ̀ ẹni ó bá ní ó wá ní Islam ló gbé wá o lòun fi ń ṣe o àdéhùndàtẹ̀ lóhun jáde o àti mùsùlùmí o ibẹ̀ olórí ṣe kankan òun akẹ́kọ̀ọ́ rẹ ti ti pẹ́sidẹ́ntì ṣe pé kọjá àbí èyí tí gọ́ọ̀nà ṣe abẹ́kọ̀ yí padà ọwọ́ ní ká protest lọ́kàn ọ̀sẹ̀ wọ̀ mẹ́ta mọ́lẹ̀ Islam ò gbé wá tí wọ́n bá ń jọba bí wọ́n ti ń jẹ́ ń bí wọ́n bá ti ń jẹ́ tí wọ́n jẹ president tí wọ́n bá ti ń jẹ tí wọ́n bá ti bófin ọlọ́ọ̀bá mu dákẹ́ mọ̀ wò wọ́n mùsùlùmí èyíkéyìí tó bá ti wọlé tó bá ti jẹ́ mùsùlùmí tó bá ti lè gé ní pàwà ṣe sùúrù máa tẹ̀lé aṣíwájú rẹ̀ ni bó lè dé ní ìjọba kọ̀ọ̀kan ìsáàmù ni ọjà sí pẹ́ ṣebí dẹ̀mú kéṣù lórí dé ìjọba tó yẹ fọ́ òun ò ní tẹ̀lé ìjọba no ìsáàmù pé wa. fún àkọ́bá yọ ibi tó gbà débẹ̀ ọ pààyàn débẹ̀ ni kò bá pa president wà níwájú ẹ̀ ìsáàmù ọ̀ràn wa o bọ̀dá kó bá pa ó bá ti débẹ̀ tó ní bá ti dolórí orílẹ̀-èdè á ju wọlé fún àti olórí wa ọ̀dà tó bá jẹ́ tèbèrè ńkọ́ ìsáàmù òbí kò lọ bá tèbèrè kọ́ lọ́mọ fa wàhálà kó bá ká àbá kékeré gbá ńlá ìwọ́ lọ lọ̀pọ̀ ni wọ́n wá ń yìnbọn lùọ́ ṣé orí pé wọ́n lọ para rẹ̀ kúndé léyìí nígbà tó bá ti lágbára ó tó farabalẹ̀ ó ti sùúrù lábẹ́ ìjọba eléyìí náà kúrúbà níbi náà lu ọdún mẹ́tàlá lẹ́yìn ìgbà tó lọ́wọ́ ránṣẹ́ sí i tán ní gbòòrò mọ́tà ìjọba tètè rí ló ń so lórí lé lórí. ọ̀lọ́ba ń kúrò lẹ́sìn ìjọba lú yìí àwọn náà fẹ́ jẹ́ kódà ibi kan ti fi ìdólórí lọ ọ̀gbá olólè tá à ń ṣe iná láwọn ọba lọ ọwọ́ apàdà ìdólórí àbí òdólórí ìdólórí dọ́dọ̀ ẹ tọ́lọ́ bá polórí mọ́ wa ní nàìjíríà pé islam yóò rú rẹ̀ lédè yìí àfi akọ islam náà ló rú rẹ̀ ẹ̀dẹ̀ máa ń gbé ká gbàgbé òdodo ní tódodo bá ti wọ̀lú kan dúdú náà ní ọjọba ó lè pé ó lè yá sùúrù ló gbà yìí àwọn tọ́lá kánjú pé ẹ ẹ̀ǹdè ìbára tó fi tàbí lẹ́jà fúnra ara yín ni àwọn náà gbọ́dọ̀ débẹ̀ à ẹ fẹ́ràn yín ni o torí pé wọ́n ti débẹ̀ níbi ìlú kan àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn náà lọ padà yọ wọn president ìjẹ̀lú tó ń bẹ ní pc báyìí tí ń gbẹ́jú hóróró tí wọ́n bá lọ wò ó gbogbo orúkọ tí ò fi lẹ́yìn láti ń lòjọba ó ti pọ̀ nísìnyí kò rẹ́ni bá fa eléyìí ẹ má ba nàìjíríà àwọn ògbà yẹn láyè àjẹ nígbà ìpínlẹ̀ nìkan wa lọ sọ lẹ́nu tí yẹn bá ti protest abala ipe ọfẹ́ fipá gbàjọba ni àwọn tí wọ́n sọ di ipe bóyá ó lẹ́tọ̀ọ́ ní nàìjíríà náà kọ̀ọ̀tà ọ̀nà lọ́rùn ọ̀dà ńgbà tó olólèdè wa yìí ó tíráàbù lọ sí ìlú kan lúlu òyìnbó tí èyí dákọ̀ bẹ̀ ọwọ́ àti pẹ́sidẹ́ntì ẹ̀ wọ́n jọ ń lọ àwọn kan ń pariwo lélẹ́ lórí ok three percent ni ọjà àwọn ìjọba méjì dẹ̀ fara mọ́ sínú rẹ̀ wá sí. ó ní mi náà àwọn tọ́ọ̀dì kan lọ́dẹ̀ lọ́lọ́ pílánì yẹn fún ẹgbà yẹn tẹ́lájúbọ̀ ọ̀sà tó gbọ́dọ̀ òun mọ́ ni òun olódodo ẹ máa bí kò ṣòro ìṣòro ni wọ́n tẹ̀lé ìṣẹ́ rẹ́ torí báwọn ni ìyàn lọ́yọ̀ mẹ́sì wọ́n tí ó lè wọ́n kàn pariwo wọ́n tó lọ kó ìbò lóde kò lè náà ẹwà gbáko ìlú nìyẹn kéèsè ìjọba Islam nìyẹn Islam ò lè fara mọ́ yẹn láíláí fún di eléyìí ẹni bá jọ tó bá ń protest ìwọ̀ mẹ́ta ló tẹ̀ mọ́lẹ̀ tó dẹ̀ fi tẹ̀ àkọ́kọ́ ìwà nígbà Muhammad sallallahu alaihi wasallam ọ sọ fún wa nínú àwọn àwọn ọ̀rọ̀ tó lálàáfíà mẹ́nu fún ẹgbẹ́ kọ́ni mẹ́nu sọ ẹgbẹ́ mẹ́nu náà ti tàbí dá wípé àwọn olórí kan padà wá jọba lé lórí o kódà àwọn máa kówó jẹ kódà àwọn máa sàbúrú fún yín nìkan méjìlá níbi pa aláṣẹ ó ní a máa sàdúrà fún wọn kádẹ̀ sí sùúrù kéjì náà ó lẹ́rìí látọ̀dá nígbà Muhammad sallallahu alayhi wa sallam ìwọ̀ kéjì tó rẹ̀ níbẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ẹni òun náà ní pé ọ tẹ wọ olórí orílẹ̀-èdè mọ́lẹ̀ lẹ́ni tó bá ń protest torí pé àníbà Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí tó lálàáfíà nínú àdìsí ọ̀bá ìbùnú bùnú sọ́ni eléyìí náà ń kọ́ ìbẹnusọ muslim wípé ìbẹnusọ muslim ìbẹnusọ ìbùkọ́ ní ọba kan wípé olórí bá jọ olórí lé lórí o gbogbo tó bá lè wo lè ṣe fún yín ẹ máa gbọ́ ẹ̀dẹ̀ máa tẹ̀lé ni bóyá ẹ̀yin gan ọ̀fẹ́ ni abẹ́ ẹ̀fẹ́ ni lókè ìgbà tó bá ti ṣe kúkúrú bá wà ẹ máa gbọ́ ọ̀sìn lẹ́nu ẹ̀dẹ̀ máa tẹ̀lé eléyìí ọ̀tẹ̀ wọ̀nyẹn mọ́lẹ̀ ìwọ kẹta fáńtì protest òun náà ni pé ìwọ aráàlú wọn tẹ̀ mọ́lẹ̀ torí pé jíjẹ́ bá ti láwọn ń sìn jáde àwọn ọdún ó jọ ìran èyí tó fẹ́ jáde tẹ́lẹ̀ tẹ́bí wọ́n sá ti wọ́de lọ́mọdé bá dìgbà èyí tó bá rí bí wọ́n ṣọ́ọ̀bù wọn ṣọ́ọ̀bù ṣe bá wọn wọ́de ní òun náà wọ́ bẹ́ẹ̀ àkọ́dà wọn lè pààyàn síbi pé wọ́n wọ́de ìwọ́de sára òfin ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn tí wàá takò súnà níbi takò ìsìlámù takò eléyìí ọ̀dà èyí kí ajínà sí ẹ̀jọ̀ níjà gbà wọlé fún wa lórí torí pé tí wọ́n ti ṣe kù kẹlẹ lẹ́yìn yìí èyíkéyìí tó bá wọlé náà tájú ó ti fẹ́ tẹ̀fẹ́ ní ọ̀sán mọ́lẹ̀ wọ́n dìde sí i wọ́n ní ah, àwọn alùsùnà náà nù ìlú gbọ́ ẹni tẹ́ ń pè lálùsùnà ló faramọ́ yẹn o súnà níbi gan pa kò faramọ́ tí wọ́n ń ṣe yẹn èyí tí wọ́n ń ṣe yìí náà súnà níbi náà faramọ́ torí pé a ìṣe àbùsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ò dẹ̀ lè rí bí kìí sáwùjọ tó ti sọ pé sọ́lọ́ aláàbí lè kẹ̀rí ìdí ẹ̀sìn sí máa ń ṣe ó lè lè dáàrin ọkọ̀ bẹ̀rẹ̀ nínú alhamdulillah iná àmúlò wà ní ìsàínú wọn kí ló dé nígbàyé sí mọ́sálásí tó ní ìdí eléyìí ń kọ́ kí ló wá lọ sí wa sí gbogbo fún gbogbo àwùjọ lápapọ̀ nàṣọ ìwà àná ìkìlọ̀ fún gbogbo àpapọ̀ òun náà ni pé kọ̀ọ̀kan níbi kíni ti tẹ́sí àti nọ́ọ̀sì wọ̀tẹ́bí àti làwùdáàdì bó la fi fẹ́ tẹ́mi ara wa ṣe bó la fi fẹ́ tó àwọn wa pẹ̀lú àyàn tó dá ẹlòmíì náà ń bẹ nínú ìlú òun fẹ́ ti pọ̀ rọ́ọ̀bù kalẹ̀ ọwọ́ àárín kí lérí tó dá tí yóò jábọ́ láti sánmọ̀ ní olórí tó dá òní kàdédé wá àti táwọn èèyàn ìlú ọ̀dà ẹ̀yìn ọlọ́run sọ pé báyìí láti sọ pé a mọ̀ fi àwọn alábòsí rólé lórí apá kan ẹ̀rì kó ní ẹ̀rì wípé ìdúró ní ìlú yẹn o káàkiri lè ó máa iṣẹ́ táwa náà bá ń ṣe nígbà bá ń ṣiṣẹ́ dáadáa olójára lọ́lọ́run yàn fún wa lábà ń ṣiṣẹ́ ikú olólùkù lọ́lọ́run yàn sí wa ọlọ́run ti sọ́nu Quran àwọn afá tó ń rí àwọn náà lè rí bẹ́ẹ̀ táwa náà bá da ká mọ̀ olórí dáadáa lọ́lọ́run yàn fún wa bákan kàwé dáadáa kó máa wo fáṣọ àìkè kó kó ṣe wọn náà lọ sí yunifásitì o ah, owó mi náà bọ́nù kó wá sí fámìlì wa o torí pé wọ́n ń pe fámìlì akájá ń pe fámìlì akátẹ́gẹ̀ ọdún kọ́mọ yóò lọ jalè ni ọmọ rẹ ti ń kó òòlù jẹ pẹ̀lú amúrọ̀bà nǹkan kan náà ni wọ́n ẹni lọ fọ́lé tó rówó ẹni tí lọ ṣe yahoo yahoo tó gbowó òyìnbó tó gbowó kọ́ńpìnì oríṣiríṣi tó kojọ títí ń sáyé tí ń lu díẹ̀ àtọmọtẹ náà tó débẹ̀ owó onírú owó ìyọnú owó aláta owó ọmọ kékeré owó àgbàlagbà owó fún aládùúgbò ẹwọ ọyàn owó oná oko ògbẹ̀jẹ kí ni yàtọ̀ gbogbo àárọ̀mù ni bóyá èyí ti fi ọmọ tiẹ̀ gbóòtún alẹ́ ju títí ti wọn lọ torí pé ó ẹ̀ ṣẹbẹ́lẹ́ ìlọjà lẹ́nìkan lẹ́nìkan ní ó ta kó tó bá dúró gbèdà kí á mọ owó gbòòlù ó tún á dára rẹpẹtẹ sí lọ́rùn nítorí pé yìí ò lè mórí bọ́m̀bẹ̀ àwọn kan yóò máa jẹ àrọ́mù o kéde kò lè dún iná haramu yẹn for example ẹni lọ́jọ́ lórí ibi gan bá chairman lọ́jọ́ ní bá governor ní bá president ní àwọn kan bẹ tó máa tó máa fún ní ẹ̀rí opportunity àti máa ṣèbàjẹ́ nì òun ní fún ọ wọ́n máa kọ́ lẹ̀ fún pé òun ló kówó báyìí kò lè dáko rẹ̀ kò lè gbọ́dọ̀ má ṣe nílùú ìdáwà yìí orú eléyìí torí pé gbogbo àwọn owó tí wọ́n ná billions of naira every day every hour òun ni wọ́n ná dollars ó ti lọ lórí kíni níbo wọ́n ti fẹ́ rí pé ẹ rò pé sálárì wọn ló fi ru ọ ni owó olú iná ni kódà bó wò ní ìjọba tún ní wọ́n tún lọ jẹ gbèsè láwùsáì tí stéèjì ọmọ lọ yáwó ní wọ́n bá ẹ̀rọ àgbákò ṣéèkì tí ò ní kọ́ńtì tí ò ní gàngàn wọn náà tí bá gbọ́ báyìí tí wọ́n padà tàwọn ṣéèkì kẹ́yìn àdúgbò wọn torí wọ́n bá sanwó fún wọn wọ́n tún sojú wọ́n tún tèrè wọ́n tún san ẹ̀yìn tẹ̀. àgbákò tí wọ́n tara wọn bọ̀ nínú ilé ẹ̀ kí wọ́n jọ pé bẹ́ẹ̀ lásán ara ta ta torí pé tọ́ba yìí fún làbá ń wá ọmọ wa lè dolówó láì dolówó láì ní jẹ president. ṣé bá a mú lówó nílùú yìí tó jẹ́ ọ̀kan nínú àtọ́lówó jù ní Áfíríkà. ok ṣé president Buhari lówó lówó tó àbí bàbá gíga ló lè jáde pẹ̀lú gbogbo tí ó ní lọ́wọ́ pé òun lówó tó kò sẹ́ni tó lè lọ́wọ́ fún olóòtú business ní jẹ́ ṣe kí ló dé ṣàjú àfọmọ wa ká tó ọmọ wa ká ṣàjú àfọmọ tọ́lọ́run fún ọ ọwọ́ ọlọ́run lọ́mọ tó ṣe dáa fún ọ àmọ́ àfẹ́bí àfọ̀hún yí òṣèlú náà fẹ́ rú wọn lọ́ni lọ́ni ọmọ ìlú ìníwà gbogbo bá ṣe débẹ̀ yìí gbogbo ọ̀nà gbogbo sábà ṣe ó lẹ́nu ọ̀là ń bẹ́ bò mí fún délé ẹjẹ́ ká tó ọmọ wa pé tún orílẹ̀ wo wá bó ṣe tún ṣe ọlọ́run kó fẹ́ tún ṣe eléyìí ni àníyàn wa fẹ́ ká ti tọ́mọ àtọ̀nà fẹ́ ká gbé gbà bákan náà tí ara olórí ìbàjẹ́ ti dé bẹ́ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí ká máa gbọ́ ká máa tẹ̀lé ẹlòmíì lẹ́nìí ọlọ́lọ́ mọ iye àìgbọ́rọ̀ tó ṣe síjọba kò lè dá bákan náà nínú àwọn ìkìlọ̀ tá a fi gbogbo wa lọ ẹni wàlátà tó mọ́nu máa lè fásakọ̀ wà bọ́ọ̀lànà máa lè fásakọ̀ ti bọ́ọ̀lànà ẹ méjì ká lọ darapọ̀ máwọn alábòsí àwọn èèyàn burúkú àwọn apààyàn ẹ méjì ká darapọ̀ fún di eléyìí ọlọ́ba bá fún agbára nígbà ọ̀làjà kàmílà lẹ́bí náà lọ́la mọ́tàdá mọ́tà fún náà ẹ má yẹn àwọn jóná bákan náà ní parí òun náà pé Ah, Hajjaj ibn Yusuf òun tó burú jù àwọn ilé táwa nílé yẹn lọ fún aburú tó ń ṣe nínú fún oúnjẹ náà lọ àwọn sábà tó wà nígbà náà wọ́n ṣe sùúrù ni gígé bá àwọn ti ṣe kọ́ wọn ọ̀kan nínú wọn ẹ̀rí nínú àwọn ìṣíwájú Umar gbọ́nà fọ́ọ̀lù ó ní òun fèrè lọ́bọ̀ Abul Ala wọ́n ní àsùpù al-Hajjaj ṣé kí n máa bú Hajjaj ibn Yusuf ó ní kọ́ orí ó dò ó láwù ìsọ̀lá máa bẹ̀rọ ọ̀nkọ́lọ̀ tún ṣe ni máa bẹ̀rọ ọ̀nkọ́lọ̀ tún ṣe ni torí pé fa iná sọ̀lá òun fẹ́ ìwòlà ó dé lérí ire èèyàn fọ́ máa ṣe dáadáa ń lu òun ló lóore fọ́ ẹlòmíì èpè tó ti fún pírẹsidẹ́ǹtì lé ní lè ká èpè tó ṣẹ́ fún gọ́ọ̀nà kò níye eléyìí kọ́ ni ojúṣe tiwa lẹ́yìn ìgbà tó yẹ pé òun bá ti lè bá lọ́ta àdváìsì tọ́ba fún ìjọba ní àdváìsì á lọ wọlé lọ bá ní kò sákòókò ní ẹ̀rí bí ẹbí àníbi ti kọ́ wa nìyẹn kéjọ púpọ̀ kọjá sí mímbà kéjọ púpọ̀ kọjá sórí newspaper kéjọ púpọ̀ lọ sí facebook kéjọ púpọ̀ lọ sí ẹ̀rí àbí kó lọ síta kẹ pé bí mélòó kan kẹ ní ẹfẹ́ lọ wọ́de ní kẹjà ní ẹfẹ́ lọ wọ́de ní ibi stadium ẹfẹ́ lọ wọ́de níbi báyìí kí wọ́n sàlè mọ̀ ẹ́ pé yẹ̀ sínú yóò dòṣe kí ló ní kẹ ìdí ìgbésẹ̀ bóòlẹ́ ti bá ń sọ̀rọ̀ sí níkọ̀kọ̀ àyíkòlẹ̀ ara ẹlẹ́gbẹ́ ní alágbára rẹ̀ wọ́n agbọ́ ni ẹ̀ẹ́dùn ọ̀bá gbọ́ fi wọ́n lẹ̀ torí náà kọ́ ẹ̀kọ́ islam lélẹ̀ àmìlọ́ba lásán àtàrà orílẹ̀ yìí fọ́lọ́ba kọjọ kọba àtúnṣe gbogbo bí ó ti da àfibí ọlọ́run bá lọ́wọ́ gbogbo ẹni yóò tí ó tún sí fọ́lọ́ba lásán àtàrà kó dípò délẹ̀ gbogbo ẹni yóò tí ó bà jẹ́ ọlọ́mọdé kó délẹ̀ láìláyé àbẹ̀lọ́ba lásán àtàrà èyí tí wọ́n abẹ́ ṣe lọ́la yìí àdéjọ́ tó ń ṣe ní ọjọ́ mẹ́rìndínlógún ọlọ́mọdé kó dogun ọlọ́mọdé kó di wàhálà o gbogbo stéètì kọ̀ọ̀kan ní Nàìjíríà kọ́lọ́mọ́ ti kọ́ dàrú gbogbo ìletò kọ̀ọ̀kan ní Nàìjíríà kọ́lọ́mọ́ ti kọ́ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ kọ́lọ́mọ́ ti kọjá àrùn gbogbo àjọmọ̀ ìjọba lé lórí ọlọ́ọ̀bá àánú mẹ̀kúnnù àánú ìlú kọ́lọ́mọ bá fi sí wọn lẹ́nu ẹ̀mí ti ọlọ́ọ̀bá kọ́lọ́mọ bá fi sí wọn lẹ́nu ẹ̀mí èṣù kọ́lọ́mọ kọ́ bá yọkò fún wa àlékún àtúnṣe kọ́lọ́mọ bá ṣe fún olórí orílẹ̀-èdè wa yìí àwọn gbogbo àwọn asọmọgbé ọba alá kọ́lọ́mọ kọ́ bá fún gbogbo wọn ṣe gbogbo ẹni yóò wù tí ó bá dé bẹ́ẹ̀ ọlọ́ba lásán dala ní jíde ọrùn kọ́lọ́mọ kọ́ bá gbé dé bẹ́ẹ̀ ní fi ìfarabalẹ̀ ọlọ́ba kọ́ bá gbé dé bẹ́ẹ̀ abẹ́rẹ́ ọba lásán ọlọ́ba kọ́ bá ṣàtúnṣe rẹ̀ allahumma ayin ala dikika wa shukuru rasan dada dika allahumma rabbana atina fi dunya hasanatan wa fil akhirati सर्वकर्ता